بسم الله bí ṣe bá ما máa fi fẹ́ bẹ̀rẹ̀ ẹnu wọn padà kọjú sílẹ̀ ìpèkìní but wọn kọ́ fèsì wọn náà kásìlẹ̀. Ṣé tí wá lọ? No, no, no, no, no, no, no, eh, no, no, no, no, بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe wípé pẹ̀lú ògo ọlọ́run lẹ́yìn irun a tẹ̀síwájú nípa ètò tí à ń ṣe lọ èyí alkutubi bayna ikhwanihi at fi Uhud fi shi'ada Uhud Eh, eléyìí ni àwọn àfáwà kútúbí ní ààyè pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ ní ṣúàdá Uhud láti lè sálámà sí àwọn ṣúàdá Uhud àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam àná ní sayyidu ṣúàdá àwọn tí a fẹ́ sálámà sí ṣọ̀dá abẹ́ ọlọ́run kó bá ṣàlékún kẹ fún wọn pẹ̀lú ògo ọlọ́run àwọn àfáwà tí wọ́n máa tútù kọ ètò yìí lọ àná ni àwọn àfáwà àṣeékì دكتور عبد المؤمن اللي لا أنا داكم جاري ومكوى أنا كوبا أسان لسا دادا آمين نعم نعم آه، الحمد لله وصلى الله وسلم وبارك على خير خلق الله نبينا محمد عليه أفضل الصلاة وأتم التسليم أما بعد فهذه هي الحلقة الثانية من زيارتنا لهذه البقعة المباركة آه، إليني سيجمنت يلاكيج nípa tó níṣe pẹ̀lú ìbẹ àyè yìí wò àyè tó ṣe wípé nínú àwọn àyè tó lórí pa láti bẹ̀ wò lóyún ìgbàkúgbà tí ọlọ́run bá kádàrà kíyàn láǹfààní kó lè dé ìlú òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wasala ah, gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan Udu náà ni a ṣe wa Uhud náà ni a ti wà so ibi tí a ti ń bẹ àwọn sàárè àyè ibùsùn àwọn ẹni rè àwọn tí a lè sọ pẹ̀lú gbogbo ahọ́n tí a lè sọ pẹ̀lú gbogbo ọkàn wípé àwọn ẹni rè bìnnà sin minal Qur'an tí ọlọ́run ọba gan sọ pé aláwọn eléyìí àwọn ẹni rè ni wọ́n gbogbo ẹni rè mí tábà máa dákọ láyé nínú èèyàn a máa sọ pé tọ́ àárán kàpẹ́ ni rè ni wọ́n ní nǹkan tó hàn sí wọn àmọ́ àwọn tó ṣe pé kò ìran kan ti kó ń bẹ́ẹ̀ àwọn ẹni rè torí pé ọlọ́run bá jọ yé wa nú Al-Qur'an tí èso kéṣàn kan tí èso kéṣàn méjì as-sabiquna al-awwalun muhajirina wal wọ́n ní la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal so ulaika a'zamu a'zamu ṣíṣà tabdil darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu kí lọ́wọ́ wí wa kullan wa kullan àti kíní kejì wọn wa'ada Allahu al-husna àwọn èèyàn ti wọ́n ti so ire ọlọ́mọṣà yọnu sí wọn so àwọn ọ̀gọ̀rọ̀ àwọn tó wá sùn sáàyè yìí tá a wá kí Hmm. àwọn ábọ́mù dárájà ni wọn hmm. àwọn tó ṣe wípé lẹ́bù wọn ó tún ju torí wọ́n jura wọn lọ hmm. lápapọ̀ ẹni rẹ ni wọn gbogbo àwọn afẹ́sìn onímọ̀ ni wọn ṣùgbọ́n wọ́n tún ṣe kí ni àwọn afá náà jura wọn lọ níbi ìmọ̀ ló ti jẹ́ pé abára àwọn ẹni ọlọ́run tán bá wà ní kinní kan wọ́n lè wà sáfù kan náà a máa kírun báyìí bàbá kútúbí àjọ máa kírun ní sáfù kan náà ṣùgbọ́n mímọ̀ olùmọ̀ mi nà dín ní bí bọ̀rù rọ̀ òun ni pé ipò wa níwájú ọlọ́run wíwú pẹ̀lú òun tá a kí òun kò rí bákan náà ó ní àwọn kan tí ó dìtámì àjọ ṣe tẹ̀kìbíyà tó lè máa lè má mi ní àjọ rúkú máa lè má mi ní mọ́mọ́ sí rámà lẹ́kùn àjọ sálámà ni ṣùgbọ́n ládàá wa ọ̀yà tọ̀tọ̀ kí ló bí òun náà níṣẹ́ ọkàn ta lọ́wọ́ lè mọ́ kò sọ́lọ́ ọlọ́run wájà mọ tí àwọn eléyìí dì sọ́kàn nínú àwọn sàábé so tá ń sọ pé àwọn ẹni eré nọmba one àwọn sàábé ni àyè yìí wá di àyè ìbẹ̀wò látìgbà tí wọ́n ti sin wọ́n síbẹ̀ ní ẹ̀lú ti di ààyè ìbẹ̀wò ààyè mẹ́rin náà la máa bẹ̀wò nílùú òjíṣẹ́ ńlá Muhammad fíyàn ọgbà láadá lórí ẹ̀ ibùsùn àwọn ẹni rere méjì mọ́sálásí méjì fíyàn ọgbà láadá lórí ẹ̀ gbogbo yòókù náà kò ṣe nǹkan kan o hmm. pẹ̀lú àníyàn pé ah, ọ̀dà mo fẹ́ mọ àwọn eléyìí náà so màálìmù la máa ń pè àwọn orí pa sí àwọn ẹni rere tí wọ́n ti rìn bẹ̀ kọjá àbí wọ́n ti ju gbogbo ẹ̀ lọ àwọn sábì ànábì lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ní sẹ́gmẹ́ntì alákọ̀ọ́kọ́ yẹn tó hmm. ṣẹlẹ̀ tán àwọn kèfèrí bó ṣe di tí wọ́n dán tí wọ́n dánwò tán àwọn náà inú wọn dùn hmm. wọ́n sì fèrègé ìpè hmm. yẹ́s àwọn ti pa ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àyàn àwọn èèkàn nínú àwọn sàádé àwọn àwọn apá kan nínú èèkàn nínú àwọn sàábé náà bá ṣẹlẹ̀ yìí lọ kọ́dà níbi ogun ogun tí ànábì sunkún jù níbi ogun odù yìí tó sunkún jù sọlọ́wọ́tò rọ́bì wàsálàmù wàlẹ̀ kí ló fa ẹkún àràrà yà síbẹ̀ fẹ́rẹ́fẹ́ torí àsìkò wa torí pé ó níṣe pẹ̀lú ibi tí a wà yìí ibi tí wọ́n padà sún àwọn sàábé jọ sí ní tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tán padà ń sin àwọn sàábé wọ́n ń sin wọ́n ní ìsìn massive burial tí àwọn ọmọ sọ pé because wọ́n ti wọ́n ti òkà òkú pọ̀ ju ọmọ ẹgbẹ́ lẹ́yọ lẹ́yọ hmm. àwọn ni wọ́n ẹ̀sẹ̀ jagun tán ni hmm. àwọn ni wọ́n ẹ̀sẹ̀ ṣe wàhálà tán ni hmm. síbẹ̀síbẹ̀ àwọn ìyá wọn tí wọ́n rí lórí ìdúrólẹ́gbẹ̀ẹ́ wọn kọbla hìn ní láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́jọ́ sọ̀rọ̀ tání àwọn náà ló di lẹ̀jẹ̀ ń pọ̀pọ̀ púpọ̀ púpọ̀ kú lára wọn kásì ń gbé wọn tán síbẹ̀síbẹ̀ kò sí yé adídélé kí lọ kàn mm. so ẹ̀kọ́ pọ̀ lónú àwọn ìṣẹ̀lẹ̀ yìí mm. ṣùgbọ́n tá a fẹ́ lò ní wípé wọ́n ṣe wá mànàbí ṣe wá nípa tó kù kábà sílẹ̀ àwọn ọmọ wa ni mm. lẹ́yìn ìgbà tí àwọn ànábì wa wọ́n rí wọ́n rí arrange wọ́n rí stage position wọn pẹ́tọ̀ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àwọn ọmọ wa ká gbé wọn sí nǹkan sí wọn ànábì wa ní ọ̀dà ẹ máa sin wọn ní mẹ́ta mẹ́rin nínú hadithu jáde kama sábàtà fi sahihi muslim wípé ẹ máa sin wọn ní mẹ́ta mẹ́rin so kama máa gbẹ́ láhádù níbi kọ̀rọ̀ tí ẹnìkọ̀ọ̀kan máa wà sí ànábì tí wọ́n sàlàyé bẹ́ẹ̀ ṣe sin wọn so ẹni tẹ́ bá rí kọ́ máa alukurani jù nínú wọn ẹ̀sìn síwájú ẹni tó bá tún tẹ̀lé wọn wàhákàdà ìmọ̀ ẹ̀sìn ó tún ní ṣe pẹ̀lú ọtún kọ̀sídà ìmọ̀ ẹ̀sìn níbi sínsìn. nígbà náà àtúndì fàdúlọ̀ ẹ̀rì. fàdúlọ̀ ẹ̀rì so wọ́n ti wá ń sin wọ́n yẹn inú àwọn àyè tí ànábì ti wá sun ẹ tí ànábì bọ́ omi lẹ́jú òun náà nígbà tí wọ́n rí masabu ibn umeir inú àwọn ayan mina sahaba tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ òun náà ni masabu ibn umeir radiyallahu ta'ala anhu torí pé masabu ibn umeir bó ṣe ń daṣọ́ bò lórí hmm. aṣọ tó wọ̀ kí ni ẹsẹ̀ sì ń yọ ọ́ lẹ̀ wọ́n tún ní ẹ̀fà sẹ́sẹ̀ àdìbò jẹ́sẹ̀ yọlẹ̀ ẹ̀bá sẹ́sìn kú ni orí tún yọlẹ̀ wọ́n ń fà sókè wọ́n ń fà sílẹ̀ bíi anabi ti anabi kan bọ omi lójú báyìí ni salawatu rabbi wa salamuhu alayhi anabi ni ẹ máa wọ ọmọ ọ̀dọ́ yìí o hmm. torí pé ọ̀dọ́ ni mọ́sáàbù ọ̀dọ́ yáfẹ́ tẹ́mọ̀ hmm. pé ọmọ onílé ọlọ́nà ọmọ onílé ọlọ́nà tẹ́mọ̀ lọ́ máa yọ̀ hmm, kí n ṣé n tí ó mú ni ṣé n tí ó gbé ni ṣé n tí ó mú nínú pé ọmọ pé ọmọ ọlọ́rọ̀ òní masáàbù tí ó gùn tí ó nìkan gùn ni wàláhì ọlọ́run tẹ fáwọn bàbá masáàbù ṣùgbọ́n gbà tó ànábì ni bó ṣe rí ni o lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ tí mo mọ̀ ṣùgbọ́n gbà tí rìsáàlà ànábì dé rìsáàlà la ilaha illallah muhammadu rasulullah ó sì gbà islam ànábì wa ni òun náà ń fa sọ́ọ̀bù lónìí tí wọ́n ń bo òkè rẹ̀ hmm ni wọ́n ń yọ sísàlẹ̀ ni wọ́n ń fà sísàlẹ̀ ní yọ sókè lórí ń sílẹ̀ ní wàá lọ bọ́ lọ́hùn gẹ́gẹ́ bí ẹni tí ò rá sọ̀wọ̀ lọ bọ́ lọ́hùn. àwọn ìwà bẹ̀rẹ̀ sí sunkún wípé ah ṣé imani lọ́lọ́run fi sàánú yẹn débi báyìí. so nínú àwọn occasion àwọn tí wọ́n ń sin tó yìí ṣẹlá Muhammad ṣe sunkún ní aleyhi salatu wa salam. so àwọn àyàn takara mẹ́nuba ní ṣókí òun ni amu nabiyyi sallallahu alayhi wa sallam hmm. Hamza hmm ibn abdulmutalib nínú àwọn àyà radiyallahu ta'ala anhu nínú àwọn èèkàn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ogun yìí lọ ni hmm. abdullahi ibn jahsh ta sọ fún alẹ́ kan àti gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ jábìrù bùn abdullahi tó gba àdísì yìí wá hmm. bàbá rẹ̀ gan abdullahi ibn hiram ibi hmm. ogun yìí lòun náà bá lọ so gbọ́n ṣe wá lọ ní òǹkà tí ò less than bí sixty eight sixty five ẹgbàá kan wà ní sixty five sixty eight seventy so ànábì wa nìkan sí wọn wọ́n wá sin wọ́n sí àwọn àyíká bíbà yìí hmm. láwọn àyè torí pé bíbà yìí níjọ́ náà outsketch Madina ni hmm. kò tí ò dìlú báyìí hmm. ṣàpèlú ńlájú sí i kò tí dìlú kò tí wà extended ìgbà tó wá di wípé wọ́n sin wọ́n tán tí wọ́n ṣe kankan lẹ́yìn ìgbà ọ̀gọ̀rọ̀ ntí tó fẹ́ sún ntí ó tó bíi sixty years lẹ́yìn ìgbà yẹn àbí fifty years tó wá dayé muawiya ibn abi sufyan radiyallahu ta'ala anhu èyí tẹ̀ máa ń sàlàyé ọ̀kan nínú àwọn fadailu rẹ̀ fún wa ahadu katabatil wahyi ala ragmi unufikum hmm. ọ̀kan nínú àwọn sẹ́kẹ́tìrì ànábì tí ń kọ alukurani lẹ̀ so wuthiqa fi kitabatil wahyi ànábì fọkàn tán pé nínú àwọn tí máa kọ wáyé lẹ̀ hmm. so gbàtọ́ wá di ayé rẹ̀ lẹ́yìn ìgbà tí àlí tó lọ. máa àjẹ́ kẹ́ tó lọ láàrin sà. tọ́ ẹ wọ́n bá ní àwọn kan náà àwọn àdáàbò àwọn sàhábà hmm. nígbà tí gbogbo àwọn ilé tèkéte táwọn mọ orí náà ní àtàwọn táwọn yàn hmm. nígbà táwọn wá fẹ́ sọ̀rọ̀ ní akínni kò yí kọ wáàyè torí tó ń bá tiẹ̀ fẹ́ àgírí ó kàn nípa pé ẹ pé bí alẹ́tà lásán ni mo ń bá ànẹ́bí kọ ẹ̀dá sẹ́yìn olóòtú ẹ̀ tó ń fọ́dún ni lẹ́tà lásán so lẹ́tà tí yàn bá ń bá ànẹ́bí kọ lẹ́tà lásán àwọn wo lànẹ́bí ń kọ lẹ́tà sí lẹ́tà sí lànàbí àmọ́ ọkọ̀ tí wọ́n wà láyé pé káṣẹ ìka àkàfẹ́ àgírí tí wọ́n náà sọ owó tọ̀ lẹ́tà tá ànàbí bá wa ń kọ ó lámọ́nà náà ni káníjọ́ náà ká nírú tẹ́ ń pè yìí ní ó sì mọ̀ bá ànàbí òkú lè kọ̀ǹfàmù tó ń bá kọ káànábì wá ní ó yá kọ lẹ́tà sí lágbájá pé mo ní wá gba ìsìláàmù kó sì kọ́ bẹ́ẹ̀ pé ànábì ni ọmọ ṣe kúbúrú rẹ lọ ká ní irú tẹ̀ ń sọ ibi tó yẹ kó jẹ́nu ìtumọ̀ sí pé èyí ń sọ náà ká ní lẹ́tà òun gan náà ní ń kọ èyí òun gan kàfá òfòdìlánú ẹ̀ṣàròfà ó tó níyì ó tó lọ́lá á ń tó bọ́sì bọ́sì àlókọ wá yìí ọlọ́mọdé àbá sọ ilẹ̀ sọ́dọ̀ rẹ̀ ayé àti ìlú ọlọ́run. ẹ sá ẹ máa ìbẹ́lẹ̀ òun ni ká máa bẹ́lẹ̀ òun. náà bá yọrí tó gbóhùn rẹ̀ mí bákan náà ẹja máa bẹ́lẹ̀ òun kọ́lọ̀ àìmọ̀kan kò sí ní tó lè sọ yẹn dá. Hmm, àìmọ̀kan kò sí ní tó lè sọ yẹn dá. ọ̀kan nínú ìfẹ́ ká ya ni ẹ dákun hmm, hmm. ọ̀kan náà àwọn ẹni àná Aliyu radiyallahu ta'ala nínú àwọn sàábí àgbà so ó ní káfá biljahili kubuhan hmm. ó ti tó fún àìmọ̀kan gan láburú hmm. ẹni tí ò mọ̀ kankan gan kóun náà wọ́n kúrò nínú àlò àtúnà ibi táwa àwa yìí ah. eh, ibi táwa ibi táwa nìkan wà á gbé tuntun wá hmm. torí kóun náà wípé ntú ìtọ́ wà ń hmm, ó tuntun lọ́dọ̀ òun ni àbí nǹkan gidi ni so ó ti tọ́lọ̀ mọ́ sọ́ọ́ sárafan ayé dàíyàhú malẹ̀ ìsàmínú so ọlọ́run ọba kọ́mọ́sá so àdúrà yẹn ká máa ṣe so táìmọ̀ kan bá ti ń kó ń lẹ̀ ìmọ̀ dé ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀síní àti ìmọ̀ni wọ́n jọ́rìn ni hmm. wa qala alladhina utul ilma wal iman hmm. so ìmọ̀ àti ìmọ̀ni hmm. tó bá ti jẹ́ ìmọ̀ tọ́lọ́hún wàlá yìí ọ máa lọ ń parí pàṣù pẹ̀lú ìmọ̀ni ni tọ́ ká má ya bàbá wa kó síbi. <laughs> Ah, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó kẹ́ sọ́mọ́ pààyàn lẹ́yìn mi wọ́n ní yẹn kọ́ lẹ́tà kòkó eh, wá ànábì wa Muhammad kí ni sọ́ba fi máa ní ṣòbó wọ́n yẹ tó nàbì sallallahu alaihi ẹ̀dẹ́kùnrin tó wá ní wọ́n lè yàn kọ lẹ́tà rẹ̀ kò hmm. pépà ló kọ eh. àbíkẹ́tẹ̀ kí yẹn kẹ́tẹ̀ kẹ́tẹ̀ ló kọ́ ara fìgàn alánàbí wa kánàbí jẹ́ ẹ̀pẹ̀ nínú ẹ̀ ó eh. pè wọ́n náà yíwọ́ tó kọ́ kánàbí jẹ́ ẹ̀pẹ̀ wọ́n náà kò sí ẹ̀kọ́ yé fún eh, wọn náà wákàn bá kọ ab sídélẹ̀ alibi bá ta sábà nàbì kọ́ kọ́mọ òlẹ̀ kànábì òlẹ̀ wáyé ma ìsàkàlà ilẹ̀ rọ̀fẹ́ kìlà àlà kánàbì jẹ́ ẹ̀kọ́ lójú oorun láì fi rọ́ọ̀dẹ́ oníjẹ́mi náà kọ́ kí ní báwọn zuwọ́ báwọn yóò tẹ̀ gbá wọlé ọlọ́mọ sáà ṣe wa. àbí táwọn ṣe kìí kàlọ́ lẹ́ẹ̀kan aláfàdọ́ ni sọ̀hábà pọ̀ wọ́n ara ti kìíní kan ìwádà wọn àlùfáà aláwà àmọ́dé wọ́n ni àti jábìrù tó gba gbogbo tó ṣẹlẹ̀ ní ófòdò yíwá yìí hmm. ẹgbẹ̀ tó àwọn ṣèkì sọ́rẹ̀ kan pé mass media ni wọ́n ṣe fún àwọn tàṣìṣà rẹ̀ hmm. wọ́n nígbà tó wá tó bí ẹ̀yìn bí oṣù mẹ́fà wọ́n nínú jábìrù ó wá rántí pé ah, bàbá tòun náà ọmọ ṣe papọ̀ mọ́

tí àǹfààní kan tí mọ́síláhà kan bá dé a lè ṣe kínú ni a lè kó wọn kó ń bẹ̀ wọn lọ́bọ̀ ní jábìrù bá ní òun pé arábìnrin lè wú bàbá tiẹ̀ ababari abdullah ibn hiram nígbà tí ó sì wú òkú bàbá abdullah ọdún láàrin lára látọ̀rọ̀ ìfọwọ́n sọ̀hábà wọ́n ní gbókù bàbá yìí ti wà ń jọ́nà bẹ́ẹ̀ ló ti wà pé ẹnu bí tí ọgbẹ́ ti bá ẹnu bí ọgbẹ́ ti bá lọ́wọ́ etí ń bì ọgbẹ́ ní wá ń bẹ̀ ń bẹ̀ ẹ̀jẹ̀ tó wá ń kán bẹ̀ bí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ radiyallahu ani sahaba radiyallahu ani sahaba. ẹ fi kún bí wọ́n ṣe kayfa yub'athuna yawm al-qiyamah àwọn tó bá kú ní jaraha ẹ fi kún ẹnu yìí ní ma ti dùn <laughs> ẹ fi kún. àwọn àbá àtúwá ni tún wá gbọ́n dìde náà tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni gbọ́n dìde o àmẹ́jẹ̀ ọ̀hún ẹ̀yìn ò rí kọ́lú ẹ̀jẹ̀ ni òórùn tí ó mọ̀ gbé wá láìlà ojú àlùmísì kìtà ní ayé yìí àwọn ọ̀run tí ó mọ̀ á mọ̀ wípé àwọn eléyìí wọ́n dáyàtọ̀ láàrin wa radiyallahu anhu sahaba radiyallahu anhu sahaba radiyallahu anhu sahaba wọn wà yẹn ti gbogbo ẹ wá sọ ẹsùn táwọn sùn yóò fi máa sin lọ hmm. ní abala àwọn sahaba yẹn hmm. nígbà tá a bá wọn lò gbà ìfẹ́ àwọn sàábé kí wá ní àkíkọ̀ màhábà wọn hmm. kí ni pàápàá nífẹ̀ẹ́ àwọn sàábé kí ni pàápàá mọyì àwọn sàábé hmm. torí pé mímọ yìí wọn hmm. ìmọ̀ yìí wọ́n ní wa man yu'azzim sha'a'ira Allahi fa innaha min taqwa al-qulub ara wípé èèyàn bàbàrà ń tọ́lọ́ ń bàbàrà ni ọlọ́run bàbàrà wọn sàábì òun ló dá wọn ó sì bàbàrà wọn ọlọ́run ló dá nẹ́bì ó bàbàrà nẹ́bì ó ní ya ayyuhan nabiyyu hmm. hasbuka Allahu wa atizani abiya wa man taba'aka wa man taba'aka min almu'minin àwọn lo taba re àwọn sabe ni àwọn lo koko ba lo pa ara te te yin te yin ba jinna muhammadun rasulullah walladhina ma'ahu àwọn wonu eh, ma'ahu bo lo tu ma'ahu kò sí bí mani ti wa ṣe be ga to alewonu ma'ahu ma'ahu alewonu e o kò sí bí mọ́mí wá ìyá ìyá tó. pẹ̀lú ògbọ́ ọlọ́run ṣé òkú síbi ọmọ yẹn ju gbogbo àwọn àyè wọn. àwọn yọ àwọn ni wọ́n yẹ jẹ́. ẹ̀rọ ọlọ́run tó sanwó wíwá mi wá sáyé mi. pẹ̀lú ògbọ́ ọlọ́run. Ah, inú mi ti ń dùn tó ìyá ah, inú mi dùn ọlọ́run dákò bá ń sẹ́yìn náà lẹ́sàn-án pípé akàn ẹ̀wọ̀n èèyàn kan parọ́ sọ̀hábà kékeré kan mísílà òhùdì dábà kan sọ gbogbo ẹ̀ àwa ń fojú rí báyìí ah, ọlọ́run máa ń sẹ́yìn lẹ́sàn-án láì níjọ́ hmm. alkiyama hmm, ọlọ́run sábà wà dùn tọ̀hún náà wọ́n wá fi ìbànújẹ́ sọ̀rọ̀ rẹ̀ láyé àti irú wọn bẹ́ẹ̀ kọ́dà wọn tán fà lẹ̀ tí wọ́n fi àníyàn lẹ̀ ọlọmọsá àwọn èèyàn máa fi ibi panú àwọn hmm. gbàwẹ̀ nítorí àlámọ̀rí àwọn ọ̀rọ̀ mi àwọn èèyàn máa ṣàdúrà àwọn máa ṣe gbogbo nǹkan àwọn èèyàn ní owó wọn nára tọba kan lẹ́sùn lọ. kí ṣètò tó wá aláhàtúbà ẹ ti wá ń sọ̀ ń pa sàhábà ẹ ti ń sọ̀ ń pa súnnà kó hmm. tó pé àwọn dé sí Mọ̀dínà kó tó pé wà sí Mọ́kà débi pé eh, òní sọ pé àwọn Saudi náà fún lówó hmm. àwọn Saudi ló fún ní ti ń sọ ẹ̀ hmm. eh, sì sí ìdíwẹ̀ tẹ́ fi ń sọ eh, ọlọ́run àṣẹ tí wọ́n kàdà kẹrí ó yẹtọ̀ àì ọlọ́run kó jọ kó bá gbọ́gbọ́ ẹ̀ kó bá gbọ́gbọ́ ẹ̀ padà. àṣẹ wa bẹ sọ̀rọ̀ ń pa Muawiya alẹ́ kan bẹ nọbọrọ ti gbà pẹ̀lú járọ̀ sí ájà eh, eh, lẹ́yìn. Eh, so àdúgbò yẹn hmm. tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé hmm. ẹ wo àyè yìí hmm. àyè yìí gan ni wọ́n sin ọ̀gọ̀rọ̀ àwọn sàábì yẹn sí. ṣẹ̀wárí àyè yìí ẹ rí i pé ó ti di nǹkan tán demarcate wípé ibi báyìí o makbara ṣùhàdá Uhud àwọn tí wọ́n kú kú sójú ọ̀nà ọlọ́run nínú àwọn sàábé ibi kan sí wọ́n sí ni ṣùgbọ́n ṣe ibi tá ànábì sí wọ́n sí ni hmm. rárá o àyè yìí kọ́ là ànábì sí wọ́n sí o àyè yìí kọ́ là àwọn sàábé sí wọ́n sí nípìnlẹ̀ o hmm. kí ló wá sọ di ń ta fi rí pé àwọn torí pé gbogbo àwọn tá a tún wò ń bì kìí sí gbogbo àwọn tó kú sí gázúwà tó Uhud àwọn míì ọlọ́run ló mọ ààyè wọn láàyè yìí ọlọ́run ló mọ ààyè wọn láàyè yìí láàyè yìí ẹlẹ́kọ̀ọ́ fáìlà ìlmíyà lọ sí i yíò ní pé gbogbo wọn jọ lọ wọ́n ti kó wọn kó bí wọ́n wà tẹ́lẹ̀ wọn kó wọn sí àmọ́ ó tún lè má jẹ́ kí gbogbo wọn pátá náà wá kó tán gbogbo làwọn tó kù wá wà láàyè bí tá wà yìí ọlọ́nìkan lọ́mọ ọlọ́ọ̀tí wá ṣẹlẹ̀ tó jẹ́ kí wọ́n di ẹni ìkójọ sáàyè yìí òun ni pé ìgbà tó wá dáyé Muawiya ibn Abi Sufyan sihiru nabi sallallahu alayhi wa sallam umu habiba tó jẹ́ yàwó anabi hmm. tó ti yé oh, oh, àti muawiya yìí tẹ̀gbọ́n tàbúrò. so bí hmm. abdullahi ibùnú umaru náà ṣe jẹ́ sànnábì hmm. tó jẹ́ òun àti afusa bẹ́ẹ̀ náà ni muawiya òun àti umu habiba aya ounṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam oh, oh, oh. àtàwọn àǹfààní mi tí tẹ̀ máa ń sọ. àṣẹ́bí nù ká ṣe máa ń pe muawiya ní khalul mu'minin. tọ́ gbàtọ́ wá dáyé muawiya hmm, wọ́n wá nídìí ìlú ti fẹ̀ ní madina omi gbogbo àwọn láti màbó mi sí máa ń dà wọ́n láàmú hmm. nígbà yẹn do ọgbọ́n kan wá ń bẹ ní ààyè yìí hmm. tó jẹ́ pé òun tún jẹ́ ọ̀gbun omi hmm. tó ṣe wípé wọ́n lè la channel wọ́n lè la odò yẹn tí omi ó fi máa sàn wọ̀lú tí ó tún fi rọrùn díẹ̀ so muawiya gẹ́gẹ́ bí aláṣẹ fún gbogbo mùsùlùmí ló wá bẹ̀rẹ̀ gbéṣẹ́ yẹn pé ah, aráàlú wọn gbọ́dọ̀ mú mi omi tó wà ní ìkíní ẹja ṣiṣẹ́ lé lórí hmm. lọ́nà òṣòdù hmm. ìgbà tóun náà débẹ̀ ìgbà tó fẹ́ máa la omi yẹn bọ̀ ló wá rí wípé ah! àwọn ààyè táwọn àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn mi àwọn sàábè mi hmm, eh, ẹnu yín ló tuntun dùn àwọn sàábè máa ń sọ wọ́n máa ń pera wọn ní àsàábì bá ànábì ṣe ń pè wọ́n ní àsàábì làwọn náà máa pera wọn ní àsàábì èyí ò ní wákùfà kan tí ẹ ẹ fún yọ̀ǹda kí n dádúgbò yẹn báyìí. now irú ibẹ̀ yẹn ni Muawiya ibn Abi Sufyan wá wò pé ah sáwà ìwọ̀n agbé omi gbàárín àwọn tí wọ́n kú sáàyè yìí tán pé wọ́n ní ṣùwádà Uhudu ni àbí bó mo ṣe fẹ́ channel omi yìí hmm. táwọn aráàlú fi kàǹfààní hmm. maslaha káwá gbá omi gbá àárín àwọn sàárì àwọn ẹni rè kó hmm. omi máa sàn láàrin wọn ìjọ hmm. mi yẹn gún ṣe é mu mọ́. ǹjẹ́ kí la fẹ́ èyí náà ṣé kò tún ní jẹ́ pàápàá ní àwọn ẹni hmm. ká tún sàárì wọn ká tún ṣe tí kò sí ní jẹ́ mọ́sádà hmm. èwo la kọ̀dámọ̀ hmm. tábàtẹ̀ wá èwo la sì síwájú hmm. nínú ilé èwo la ṣe tábàtẹ̀ wá ṣe ọgbọ́n wo la dà sí sábọ̀ Muawiya wá dá nǹkan yẹn ṣe ọwá pé gbogbo àwọn radiyallahu ta'ala ta'ala anhu ọwá pé àwọn sàábì yòókù gẹ́gẹ́ bí àwọn sàábì ṣe máa ṣe nígbà tí ọ̀rọ̀ iṣu ẹ̀sìn bá ṣẹlẹ̀ wọ́n yé dá ṣe wọ́n á àwọn yòókù wọ́n yé tọ́jú wọ́n yé sì fagídí sí mo ti ṣe mo ti ṣe náà wọn ò sì ríra wọn tán wọn á pe àwọn yòókù pé ẹ̀yin sáájú àgbààgbà tó kù nǹkan tí ń ṣẹlẹ̀ rí o èwo ni ká ṣe omi tá a fẹ́ fà wọlé bó ṣe lọ bó ṣe ni àwọn jùsàkù àwọn ṣùwádà ọ̀hún là ń kàn yìí okú wọn là ń kàn yìí bó o ká yanjú ẹ̀ hmm. nàbàní à ah, nǹkan báyìí so kó tó wá di pé wọ́n panupọ̀ wípé eléyìí àǹfààní tí ó kan gbogbo ayé ni tí ó kan lèwọ́n mọ̀ tó wà ní Madina gbà náà ni mm. a lè fífì òkú wọn ká kó sójú kan mm. gbogbo àwọn ìtàn bá ti ń gbẹ́ bọ̀ tá bá ti rí pé ilé ìjọsàárè ẹja òsè kìíní ẹja kó wọn sójú kan kó fi mọ́ àfẹ́tì omi tá a fẹ́ là ìjọsìn wa wù wọn nù torí pé yé wọn wípé tí maslaha bá tẹ́kọ̀ tọ́bí ìyẹn ni pé tí káwó òkú láyé rẹ̀ ẹ̀yẹ́ tún mọ̀ sàlàyé yìí òun náà èyí òun náà brow topic ni ìjìyàn lè gbí mi ti di ó ti di wastage wọ́n ni ó kọ́lé jẹ́jẹ́ náà ọwá sìnkú sínú ẹ̀ ní àgbàbò láwa ṣe àwọn tó fẹ́ ra lílà hmm. àwọn ò lè ra òkú àwọn ò lè ra ẹni sàárè ẹ bẹ́ẹ̀ ṣe sàárè sí wọn irú àwọn occasion yẹn hmm. so ẹ mọ̀ yẹn ju ẹ̀ ṣe òtùkù síbi ibi tá a ti wá lọ ni wípé wọ́n wá shift wọn hmm. sí ààyè kan tó kálukú wá mọ̀ wípé ibi àwọn júsàfù tí wọ́n kàn kì í ṣe gbogbo nǹkan wọn ẹni ẹlẹ́ẹ̀kejì nínú àkíyèsí ni wípé kò wá sí wọn kí wọ́n mọ̀ sí ojú wọn kíkẹ́ tí òun èrò ní ṣé Abdullahi ibùdó ajá ṣe ẹja pélé ìṣe alámù àwọn míì hmm. nínú àwọn sàábé rárá hmm. àwọn tán kan rí wọ́n sì ń sin wọn kéfà máa tápà gbèsè tó bá ti wá sin wọn ló fi wá jẹ́ pé ilé ìwà ni àyè tó dùn dá mọ̀ hmm. láti sálámà sí láti sálámà sí láì ní sọ pé ah, ṣéṣàrè kínní kan nu kò sísàárì ẹnìkan ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ọ̀kan dàmà mm. ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rí wú tí wọ́n ìdè tí wọ́n kún ọjọ́ sí ni mm. níta wá sí láàyè yìí gẹ́gẹ́ bí nǹkan ti ẹ̀ ní mm. òun náà ni pé àwa sálámà sí wọn àwa sálámà sí wọn bíyàn tí wọ́n máa sálámà sí wọn bíyàn tí ń sálámà sí gbogbo tẹ ayé àdúrà òun náà ni so àdúrà òun náà ni asalaamu alaykum من المؤمنين رواية من المؤمنين والمسلمين فإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية nisoki níwọ̀n bá náà ní pé tọ́ ọlọ́run wò wípé asalaamu aleykum ahlẹ̀ diyar hmm. ẹ̀yin tẹ́ fi ilẹ̀ àyín sílẹ̀ sasọ̀bùra àdiyar hmm. ilé náà ń pè bẹ́ẹ̀ hmm. àtẹ́lẹ́ ní sàárè ẹ̀wọ̀ ọ̀rọ̀ tá a sọ ahlẹ̀ diyar ẹ̀yin ará ilé yìí o ẹ̀yin ẹ̀wọ̀n kò níbi àwọn ará ilé yìí o ẹ̀yin ará ilé yìí bí máa ná ẹ̀yin tí ẹ fi ààyè ife ilé àkíyèsí alákọ̀ọ́kọ́ láàrin òun ni pé àṣebi ibi ibùsùn wa òun náà nílé wa sàárè wa nílé sẹ́rí gbogbo àwọn ilé tá a kọ́ yẹn artificial ni kìnìún kan martian ni gbogbo yíhun artificial ni ọlọ́run ti pè é ní occasion kan mọ̀kẹ́ ìgbé màtáwò lè hayá ti dùn yàn assalamu alaikum ala diyar hmm. minal mu'minina wal muslimin hmm. eléyìí náà ó ń jà kéèsì ànábì minal mu'minina wal muslimin hmm. àti mùmíní àti mùsùlùmí nínú àwọn gbólóhùn tó bá wá nínú alukur'an tó bá wà papọ̀ yóò máa nítumọ̀ méjì tí wọn ò bá tí wọn wà lọ́tọ̀ọ̀tọ̀ wọn ó sì máa nítumọ̀ kan náà so gẹ́gẹ́ bí atakuwa hmm. gẹ́gẹ́ bí albirru hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alislam aliman hmm. ẹ̀rí alislam aliman alimuminina walmuslimin so a nílè dára dúró lọ títí bẹ́ẹ̀ wọn nínú alimuminina walmuslimin fa inna insha Allah bikum lalahiqun ẹ bó pẹ́ bóyá àwa náà ń bọ̀ wá dára yín mm. bá a kú sí bí a kú sí bò míì mú ò sí wá bí wọ́n sì wá ń bò míì mm. ó kálukú náà ń bọ̀ wá bẹ́ẹ̀ bó pẹ́ bóyá ìmọ̀ ọba ní pé London ló wà kíní kan satalhaqu mm. ila rabbik fa inna bikum lalahiqun àwa náà ń padà bọ̀ wá dára yín kí ló dé tó fi jẹ́ pé ìtànẹ́bí kọ́ àwa mùsùlùmí ni pé à ń bọ̀ wá sáfù yọ wà lọ́dọ̀ àwọn sàábé fa inna bikum la lahikun bá a ṣe wù yìí ọlọ́mọsá tò wá máwọn sàbí ànábì sàtàlà mọ́ tò wá láwọn tí ó kọ́yìn sáwọn sàbí ànábì lálùkìyàmà tó ráwọn eléyìí náà wà pẹ̀lú ànábì walladhina máa wú máa wú ẹ̀ka nu wọ́n máa wú láyé wọ́n máa wú lálùkìyàmà ni Allahumma amin so fa inna bikum lalahikun àwọn náà ń padà bọ̀ wá dára yín tó bá wá rí bẹ́ẹ̀ nas'alullaha lana wa lakumul afiya àlàáfíà tó ṣe déédéé tara ti yín hmm. kìí sún jẹlẹ nídìí báyìí hmm. ìyẹn kọ́ ni wọ́n gùn hmm. ọ̀bà kọ́ ni wọ́n rò ọkà kọ́ ni wọ́n rò ìrẹsì kọ́ ni wọ́n rò àmọ́ àlàáfíà tó ṣe déédéé ọlọ́mọ́sà ṣe fún yín àlàáfíà pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí táwa náà ń bẹ so àyè sọ̀rọ̀ àdúrà nù sàárè ṣùgbọ́n kí ló dà nábì ní fa eh, nasalòlá àlànà wà lákùnmọ̀ láfíà sọ́tò fi tí wa náà kún ni ìyàfa wàhálùsùn náà ilẹ̀ ní ìyàmọ̀ bẹ́lọ́ọ̀nù sàárè ó ti àwọn àfẹ́sùn sọ fún wa yìí pé yẹjúzù tábàán máa la yẹjúzù ìsìnkìláàlà so àwọn tó ṣe wípé ẹ wo anabi sàlám hmm. tó bá rúkú nínú àwọn àdúrà tó ní pé subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli anabi ti ní ẹ má tọrọ àdúrà níbi rúkú ọjọ́ tó wọ́n tọrọ ighfirli so ìyẹn ó tábà mú tẹ̀sí bí ìhìw ní nínú àwọn ìran àti àti èsùkọ̀ dádúró so ní ṣókí àláfíà tó ṣe déédéé àwọn la fẹ́ bẹ ọlọ́run ọba fún mm. táwa náà wà níjà àláfíà ni ọlọ́run sọ àláfíà fáwa náà o mm. so èyí òun ló jẹ́ kí ó tọ́ káfí so bí radiyallahu ta'ala anhu so àwọn àyèwò náà wá ní tí wọ́n sin àwọn tápadà sin àwọn sàhábà sin. àwọn sọ̀hádà wò bá yọ̀ǹda kí àwọn nùkọ́ tí wọ́n kọ síbi tọ̀jú hàtì wọ́n mú hímẹ̀ jùlọ ní àwọn ìṣàdá ti fún fún tẹ́lẹ̀ bá wá sí yàrá orí àǹfààní. Ah. Eh, eléyìí náà fi áàdì mọ̀ náà sábà yóò dáa ká máa pàkíyèsí àwọn ọmọ ìyá wa nílé àti gbogbo àwọn tọ́lọ́ ọlọ́run bá ní kí ohun wa yóò lè mọ dọ́dọ̀ wọn pé ìtẹ́kù sàárè wọ́n sin bàbá kan kò bá àjá àfá àgbà kò bá àjá àfá kékeré kò bá àjá àfá ńlá tábà lọ rí bẹ̀ẹ́wò adúàlá lọ sí fún òun kọ́ láṣẹ̀ tún mọ́ lọ rí tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kò lágbára nǹkan kan mọ́ ẹ wa ló nídìí

Jibril muhammadu Muhammad sallallahu alaihi ni a ní àjẹrẹ nígbà anabi padà tọrọ padà wò pa anabi ti wá bẹ́ẹ̀ tá anábì wa ń lọ sáré àlà ìtàn ní ní àlàyé nú àmọ́ kí n wa Jibril makabaro àwọn sàádà mẹ́rin bàkẹ́ àpàràdébẹ̀ náà láti bàkẹ́ ìṣàlá ẹ̀ àpọ́n ti ń bẹ ní bàkẹ́ ikú lọ́rí ṣàdúrà fún wọn níjá pé aṣáwọn òkú níbi àdúrà wa pé jìbìrìlù bá lè ṣẹ̀ṣẹ̀ tún máa sọ fáà nẹ́bì pé àwọn sàábé tún níbi àdúrà láwọn tọrọ ìwà nìjẹ́ náà wọ́n ti yanjú ṣáàtì ànábì tí wọ́n kú ònú lé lóru tí ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí fi ń débẹ̀ máa lọ ṣàdúrà fún wọn dákun bàbá tiẹ̀ bàbá tèmi bàbá tí wọ́n bàbá tí wá táàwá má yé mm. wọn ṣáàdùá ló yẹ ká mọ́ wá ṣe fún wọn ní àbí ká tún wá mọ́ lọ rí kó wàhálà àti wà bá wọn oh, nígbà tí wọ́n bá tún lọ tọ́jà tí wọ́n ń tọrọ lọ́dọ̀ rẹ̀ bàbá tí ò tí ìrójútu ara rẹ̀ ẹ̀ ah, tó tún wá ló kú ọlọ́mọ èsù ìyá rẹ̀ dààmú láyé ọdún wá ní kí ìyá rẹ̀ mọ́ sùn lọ́rùn ìyá rẹ̀ tó ṣe pé níbi màálù tó wà yìí òun ló nídìí àdúrà rẹ̀ jù hmm. aláwọn sàábé àlọ́rọ̀ àlùjánnà wọn ti yanjú oh, oh. ànábì wọn wá ń jẹ́ ànábì lóru lọ́gànjọ́ máa ń dé ó yá máa lọ rí sàdúrà ẹ̀dá àwùjọ máa mùsùlùmí àwọn àyè tẹ́kù wa bá ti máa ṣeré o gbogbo àwọn òkú àwọn àkó àtà àbá ń rò pé àwọn òkú àwọn ẹni ọlọ́run lẹ̀ Yorùbá mm. àwa ń pé ẹni ọlọ́run ni wọ́n ni ọlọ́run ló dẹ́ni ọlọ́run mọ́ o oh, ah, oh. sàtífíkẹ́ẹ̀tì wọn àárí sàtífíkẹ́ẹ̀tì wọn àáké sàtífíkẹ́ẹ̀tì wọn àbánú àlùkùrá bóò láti wá àwọn ọ̀kẹ́ni ọlọ́run ni wọ́n ni kàwá kàn rò bẹ́ẹ̀ ni eh, a máa bẹ̀rẹ̀ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala àwọn táwọn rò bẹ́ẹ̀ náà ọlọ́mọṣà bá wa kà wọ́n kó àwọn ẹni rẹ̀ ọlọ́run bá wa mójú kúrò fún wọn bá wa gbà wọ́n lẹ́rú àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń lọ bí sàárì wọn tẹ́ ẹ̀ máa ń lọ rèé jowó bẹ́ẹ̀ sàárì àwọn sàárì ànábì rèé àwọn ṣùwádà Uhud tánlá ànábì sunkún sunkún sunkún lórí pé ikú tó pa wọ́n ẹ̀wá owó dèwò lẹ́rí wọn àgbé fánù tó jẹ́ adúrú wàhálà tán ṣe àtúnṣe ń ṣàdúrà fún ẹtún gbónà táwọn ṣe tuntun tán náà báyìí lórí ike nas'alullaha lana wa lakumul afiya ànábì ló sì wí sí wa lẹ́nu wẹ́ẹ̀ pé ká máa wí ojú àbá ti lọ sí gbogbo mẹ́kọ́ bá rọ̀ ọlọ́run mọ́sà bá الدكتور عبد المؤمن إلينا حبيبكم الله الله بقى سيدة سنور وفائدة لا تنفوا عنك معاوية àti mò áwúyé ìṣẹ́ni kìí ṣẹni gbúfà bẹ́ẹ̀ ní ìkátírà fògún olúgan ó lè má bàkà ká ní mò áwúyé àbájẹ́rú ọ̀dájú táwọn ilé ìfihàn ròyìn rẹ̀ ní irú bó ti ṣe pó mi fẹ́ gbà ní ìlú kan fẹ́ gbà rí ìkọjá yìí síbẹ̀ ní kó ní ṣìbó mi làfẹ́ pọn ẹgbẹ́ kíní kọjá àwọn ṣù àdáwùdú wọn ẹgbẹ́ kíní kọjá ẹbúdó sáwọn kíní àtòrí pé ìkórìíra ni ó mọ̀ ní fún wọn ká ló bá jẹ́ rúgbọ́n ti ròyìn àmọ́ kò ní ẹ̀ẹ̀ká ló ni wọ́n àwọn sọ̀hábẹ̀ rẹ̀ ni wọ́n bí ọlá àánú àjùmáyìn ó wá tún ṣokú pé bò láti sí aráàlú nídìí omi ó tún àwọn èèyàn wa tó kù mọ̀ tó lè àwọn náà bẹ ọgbọ́n wò lágbègbà ní ń wà ẹ́ ọ̀rọ̀ jábìrù tá mú wá fa ìdàlẹ́ kan náà àti jábìrù bá lè torí pé òun fẹ́ kí bàbá òun wà papọ̀ mẹ́lòmíì táà náà rí wá ń fún ní ìvì ni pé ọ lè wó kú bàbá rẹ̀ kọ gbé lọ́bù mí àwa ẹ̀dàkùn àwọn tí ó wá sáǹfàní omi yìí pọ̀ ẹjá wòkú ìkákò wọn bò mí ibò mí ìtàkò wọn sí rẹ̀ o láti ìfà ìdà àzìmà ọlọ́run bá sọ ilẹ̀ sọ lórí ẹwọ̀n kí ó gbá mùsùlùmí tí wọ́n gbọ́ òye náà inú wọn náà mọ̀ tó fáìdà ńlá tó gbọ́ yìí wọ́n tún wá mọ́ fi mọ ìmọ̀ àwíyà orí ńlá tí Muawiya ṣe nù o ìmọ̀ ìyà àwọn ẹni ọlọ́run tó mọ ìwọ̀n nù inú àwọn oore ẹ ṣeun inú àwọn inú àwọn oore nù ọlọ́mọsà bá yọ́nú sí Muawiya ọlọ́run bá yọ́nú sí Muawiya ọlọ́run bá yọ́nú gbogbo àwọn sàhábà gbogbo àwọn ṣọ̀hádà Uhud ọlọ́mọsà bá yọ́nú wọn o ọlọ́mọsà bá wọn o ọlọ́mọsà bá wọn ẹ ń tán wá ṣe ń jọ náà bá nábì ní ẹgbọ́n bọ́ọ̀lẹ̀ àti tí ń bá tún ní ẹbọ́ọ̀lẹ̀ kan bọ́ọ̀lẹ̀ èyí ò náà káwà yìí lè máa kẹ́kọ̀ọ́ ni fáídà kan bẹ sẹ́rí gbogbo àṣìṣe táwọn àwọn sọ̀hábà bá ṣe bọ́lọ̀ bá bẹ́ sí wọ́n ní máa sùn yóò ṣe tí ò sẹ́ni tí ó bí wọn tí ó bí àmọ́ lọ́run mọ̀ mọ̀ dá wọn ní tó dá wọn yìí pé àwọn àṣìṣe wọn tán bá ń ṣeun káwọ̀ ó lè wá kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ èyí tó yẹ wá jòkó pé ah, àwọn sọ̀hábà tá nẹ́bí àbítán bá tó gbọ́ instruction nìkan tó bọ́lẹ̀ táwọn wá lọ lo ìṣèhádùn tí wọ́n pé a ah, ó dàbí pé ogun tó ń lọ lọ́wọ́ là nẹ́bí ní amọ́ bọ́ọ̀lẹ̀ pípa rẹ̀ mọ̀ rẹ̀ tó yẹ ká wá kẹ́kọ̀ọ́ pé gbogbo ọ̀nà la mọ́ fi yapa ànẹ́bí torí ipa tí ò ní ga àǹfààní tó yẹ ká múnu ìwọ tó bá lọ rẹ̀ mú nǹkan mí bẹ́ẹ̀ tán ni àwọn sàábẹ̀ wo ni àwọn aláìgbọràn torí pé ńgbà tí kan tí ó gbé tí ó gbọ̀n gbé káàkiri ní Nàìjíríà ńgbà tí ó mọ̀ ó ní táwọn sọ̀hábà tó yẹ kí nígbà tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ wọn ní suratul Jumu'ah ìwá ìdárọ̀ áwùtì járọ̀ tá ní áwùláwá ní ń fọ́dú bó ti kéte ó ní ń fọ́dú ilé ha pàtàrọ̀ kúkà kọ ìbọn sáwọn sábẹ́ ojú tí ọ ọlọ́run ló ti dojú tí ó sì mọ dojú tí ọ lójú àwọn sàábà náà wọn àyè ṣe ní àbùkù ẹ gbogbo àwọn àti ṣeun ẹ̀kọ́ làwọn kọ̀ ń bẹ fi wa lẹ́kọ̀ọ́ ni nítorí mọ̀ bẹ́ẹ̀ ni pé bọ́lọ̀ ń sì sọ àṣìṣe wọn tó náà ní tó wá ń yìn wọn pé muhammadun rasulullah walladhina ma'ahu ashidda'un 'ala al na bọ́lọ̀ ti. ayakumullah. Hmm. àkọ́kọ́ náà hmm.

fíìmù o hmm. wíwá ó ìjọ fíìmù tí ìjọba ti rí fíìmù ní ti rí manuscript àti kílẹ̀ mọ́ ń kọ níbi fíìmù ẹni hmm. bá wọ́n kọ Àbújá la níjọ Àbújá ń jọ kéèsì Àbújá tó ní káfẹ́ lọ dúpẹ́ fáwọn ọmọ àbúrò rírá hmm. àkọ́bí lọ́mọ